tí ẹ bá mọ̀ pé fẹ́ wo sinimá kẹta àbógundé ẹ tẹ subscribe button èyí tó wà nísàlẹ̀ fídíò yìí èyí tí mo fi ní kí ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ni wípé tí ẹ bá ti tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ẹ máa jẹ́ ẹni alákọ̀ọ́kọ́ tí yóò kọ́kọ́ rí sinimá ìkẹta àbógundé nígbà tí ó bá jáde sí orí youtube channel látọwọ́ ọdúnladé ọmọ adékọ́lá ẹ jẹ́ kí a sọ nípa sinimá àbógundé àwọn òṣèré wo lẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá àbógundé apá kìíní àti apá kejì mo fẹ́ kí ẹ sọ sínú comment section kẹ́lẹ̀ sọ ìdí kan sí méjì tẹ́ fi nífẹ̀ẹ́ sí àwọn òṣèré èyí tí ẹ kọ sínú comment section yẹn ẹ sì má gbàgbé o òṣèré tí orúkọ rẹ̀ bá ti pọ̀ jù nínú comment section ni a máa lò sínú àwọn sinimá wa èyí tí ó máa jáde sí ojú ìwòran yín lórí YouTube channel ẹ sì má gbàgbé láti tẹ subscribe ah, button tó wà ah. nísàlẹ̀ fídíò yìí nígbà torí pé tí ẹ bá ti tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ẹ máa jẹ́ ẹni alákọ̀ọ́kọ́ tí yóò kọ́kọ́ rí sinimá kẹta àbógundé bó bá ṣe ń jáde sí orí youtube channel gẹ́lẹ́ báyìí ni yóò máa bọ́ sí ojú wòrán yín wọ́n sì máa send notification sí ni pé apá kẹta sinimá àbógundé ti jáde ẹ ṣe tẹ̀ tẹ́ ti gbọ́ wà lọ́kùnrin lóbìnrin ètí